Mm-hmm. فلا يؤذين وكان الله غفورا رحيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó fún wa ní ọjọ́ òní rí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù Rajab ẹgbẹ̀rún ọdún ó lé ọgọ́rùn ọdún mẹ́rin ó lé ọdún márùnlélọ́gbọ̀n lẹ́yìn tí anabi Muhammad sallallahu alaihi wa sallam ṣe ń jíra láti Maka alágbàlẹ́ lọ sí Madinatu Munawwara tọ́lọ́ ní kó ṣe déédéé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù ẹlẹ́ẹ̀kanu ẹgbẹ̀rún ọdún méjì ó lé ọdún mẹ́rìnlá ti àwọn òyìnbó bẹ́ẹ̀ àtòrí aláàjì wa Lukman ti adókòtì tó fi kárí gbogbo wa àtọkùnrin àtòbìnrin wa ọlọ́kó sàlékún dáadáa wa àpadà síbú ọlọ́mọjọ ọtọ́ sí wa láì nígbà àsìkò torí pé ọjọ́ ti lọ púpọ̀ gan-an kò ní jẹ́ kí ọ̀rọ̀ mi ọ́ pọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà n ta ẹ̀ jókòó ń ṣàlàyé ẹ̀ ní eréfèé tí mo sì gbà pé lágbára ọlọ́run yóò yé wa yékéyéké pẹ̀lú tá a fẹ́ sọ. alákọ̀ọ́kọ́ gbogbo tí bá ń jẹ́ ẹ̀sìn ni ó lófin òun ni ó ní ìlànà òun ni ó ní ètò gbogbo tí bá ti ń jẹ́ ẹ̀sìn yóò lófin yóò ní ìlànà yóò lètò tí kì í bá ṣẹ̀sìn àtọwọ́dá látọ̀dọ̀ àwọn èèyàn tán dálẹ̀ ẹ̀sìn ọlọ́run òun lẹ̀sìn Islam ọlọ́run sì ṣèlérí kò ní gbẹ̀sìn mí yàtọ̀ sí gẹ́gẹ́ ọlọ́run sì sọnù sọ́tọ́ alẹ́ mìíràn ní àyà kọkàndínní ogún pé tí í ṣe ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́run ọba wọn ní Islam àwọn Yahudi àti Nasọ́rọ́ ọlọ́run nítorí pé wọ́n bá gbàgbọ́ ní ìbájọ́ orí fún wa a rí nínú wọn tọ́jọ́ ń gbàgbọ́ òdodo ṣùgbọ́n ta horo ni ọ̀pọ̀ wọn kò kí ni wọn torí pé kọ̀sáyè ló jẹ́ kí wọn máa sọ ní eréfèé báyìí nínú sura yẹ kan náà sura kẹta alukur'anul karim sọtọ alimron aya yẹ kanu lé ní ọgọ́rin rẹ̀ ọlọ́ni dájúdájú ti ṣe ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́ọ̀ba òní islam aya ti kọkàndínlọ́gbọ̀n nù tí mo sọ aya kanu lé lọ́gọ́rin àwọn èèyàn máa ń dà á pọ̀ mọ́ aya kọkàndínní ogún àmọ́ ń rò káyà kan náà ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wọ̀ papọ̀ aya tàbí làwọn láàrin pọ̀ gẹ́gẹ́ bí wàá ti ṣe mọ̀ àyà kọkàndínlógún sí àyà karùnlélọ́gọ́rin àyà nineteen sí eighty five tabayọ nineteen kó olú eighty five gbogbo ara mọ̀ntẹ́ ọ̀sẹ̀ kúnlẹ̀ wọ́n jìnnà sí àwọn ọ̀pọ̀ kì í sáyà kan náà àyà ẹlẹ́ẹ̀kejì lọ́lọ́run fi sọ yìí pé ẹnikẹ́ni ṣe ẹ̀sìn míì yàtọ̀ sí Islam fàlànjọ́ kó balà mi láéláé ò ní gba ẹ̀sìn yẹn lọ́wọ́ rẹ̀ wàá wà fìlà áhùrọ̀ tìmínà lọ́kọ̀ ọ̀sẹ̀ tó bá di lálọ́ kìyàmà inú àwọn tí ó pòfò tí ó pàdánù losers òun làwọn ń tọ̀ wọ́n wà. nínú sátún Maida tí ṣe sátúrà kanu alukur'anul karim àyà ẹlẹ́ẹ̀kẹta àyà tó gùn ni láàrin méjì rẹ̀ ọlọ́run ní ọjọ́ òní òun ni mo yọ́nú sí ẹ̀sìn yẹn fún yín mo pé ẹ̀sìn yín fún yín àlìyọ́mà pọ́tò lákùndì iná kan mo pé ẹ̀sìn yín fún yín lọ́jọ́ òní ní ọjọ́ ahájì táwọn èso àmì ṣe kẹ́yìn láyé ní àròfà rẹ̀ ọlọ́run sọ ayà yẹn kalẹ̀ mo pé ìdẹ̀kùn mi ìdẹ̀ra mi nẹ́ẹ̀mà mi mo pé lé ń lórí wọ̀rọ̀ vito lakun islam dina mo sì yọ́nú sí islam fún yín ní ẹ̀sìn àwọn onímọ̀ islam ọlọ́run kó bá a san gbogbo wọn lẹ́sàn àwọn tó ti lọ lánàá àtàwọn tí ń bẹ lónìí ọlọ́run dáadáa iṣẹ́ rere tí wọ́n ṣe nípa kíkọ́ àwọn èèyàn ní kéwú kíkọ́ tíra títọ́ aráyé sọ́nà téèyàn ó fi máa ń tọ́lọ̀ ń fẹ́ àti tọ́lọ̀ ọ̀fẹ́ ọlọ́run bá kẹsàn-án dáadáa rẹ̀ fún wọn. wọ́n ní al-Islam dinun shamilun yatanawal mazarul hayati kulliha fa huwa kadha wa kadha wa kadha wọ́n á bẹ̀rẹ̀ ròyìn islam ni diinun shamilun a comprehensive religion ẹ̀sìn tó pérépéré tó kó sínú gbogbo ètò sẹ̀mí ayé èèyàn tí ò fi nǹkan kan lẹ̀ láì dá gbogbo ètò sẹ̀mí ayé láì fi nǹkan kan lẹ̀ láì dá sí òun lẹ̀sìn islam tọ́lọ̀ fi jẹ́ pé ohunkóhun tẹ́mi èèyàn bá ń ṣe lórí ilẹ̀ ayé tí ni bá ní amú ẹ̀rí ẹ̀ wá nínú alukur'anu kẹrin inṣàlá amú wa owó ṣíṣe iṣẹ́ ọwọ́ ṣíṣe iṣẹ́ ológun ṣíṣe ìjọba ṣíṣe kọ́ńtrákìtì gbígbà adájọ́ ṣíṣe ẹlẹ́jọ́ tí wọ́n ń rojọ́ lé lórí ẹni tí ń gbẹ́ kànga ẹni tí ń malé ẹni tí ń kanlé ẹni tí ń wà nǹkan jáde nú omi ẹni tí ń lúwẹ̀ẹ́ nú omi gbogbo ohun téèyàn fẹ́ ṣe láyé aṣọ wíwọ̀ oorun sísùn oúnjẹ jíjẹ ìfúnsárì ìgbọ̀nsẹ̀ gbogbo ètòsẹ̀ ní ayé ìgbéyàwó ìbí ọmọ ìsọmọlórúkọ ìtọ́jú ọmọ tó fi adórí ẹ̀ha ṣíṣe ìwọ́nú lé fún ọlọ́run àwọn obìnrin ìwọ aṣọ àpọ́nlé tọ́lọ́run fi lélẹ̀ fún rẹ̀ ní Al-Qur'anul Karim kò sí ìkan nínú tọ́mọ èèyàn ṣe lórí ilẹ̀ ayé tọ́lọ̀ mẹ́nuba nínú alukur'anu karim ó wá sọ̀rọ̀ tó kọjá lé ayé tá a wà nù rẹ̀ yìí ọ̀rọ̀ sàárè àti tìǹbẹ̀ǹbẹ̀ ní ìkẹ́ àti ìyà fáwọn aláìgbọràn ìkẹ́ fáwọn ẹni rí kọ́lọ́jà wà nù wọn láéláé ọ̀nbẹ nínú rẹ̀ ọ̀rọ̀ ọjọ́ tá a bá dìde kó nù sàárè bá sì pẹ́ kàn sínú sàárè tó ọ̀rọ̀ rẹ̀ ń bẹ nù Qur'an njọ́ a dìde kó ń bẹ̀ sí gbangba lọ ìdájọ́ àti gbogbo tí ó ṣẹlẹ̀ níjọ́ náà gbogbo ẹni níbẹ̀ nù alukoran lẹ́yìn ìgbà tí ìdájọ́ bá parí tán àwọn ọmọ náà ń lọ náà kí ni tí wọ́n kọ́kọ́ bá pàdé nínú ilé àlùjánnà kí ni tí wọ́n kọ́kọ́ jẹ kí ni mu kí ni tí tiwọn báwo ni ṣe máa yọjú sí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo orú gbogbo nǹkan lọ́lọ́run sọ síbẹ̀ Islam iná ọlọ́run jẹ́ àwọn àwọn tí ó wọ̀ ntí wọ́n bá pàdé irú ònira ntójú wọ́n máa rí bí wọ́n ṣe máa tàn máa kú tí wọ́n ní kú láéláé gbogbo ẹ̀ lọ́lọ́run sọ torí ló fi jẹ́ pé àlè Islam ètò sẹ̀mí ayé ní jẹ́ bẹ́ẹ̀ tí òfin kankan lẹ̀ láì dá sí ẹni tó mọ̀ mẹ́rin tí ọmọ ọ̀ma òun lọ́ọ́ yàgò torí ìdí eléyìí ìlànà Islam fún àwọn obìnrin nínú ẹ̀sìn tá a wà nínú rẹ̀ yìí pàápàá jùlọ ń ta fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́sàn-án yìí tán bá bi mí léèrè pé ìgbà wo lọ bẹ̀rẹ̀ tọ́lọ̀ ń gbé òfin dé fáwọn obìnrin mùsùlùmí kí wọ́n wọṣọ èjì aṣọ ẹ̀yẹ aṣọ àpọ́nlé lórí ìró àti bùbá lórí kàbá wọn lórí skirt àti blouse wọn lórí gáwọn wọn ìgbà wo lọ́lọ́ ń gbófin dé asọ ńlá gbàgbé ẹ̀ ni tá a fa kí àyà rẹ̀ fún wa nínú suratul Ahzab sura kẹtàlélọ́gbọ̀n àyà kọkàndínlọ́gọ́ta Quran thirty three verse fifty nine làáfà ti bẹ̀rẹ̀ rọ̀ ìgbà wo lọ́lọ́run gbèdé pé kí mùsùlùmí ọ bẹ̀rẹ̀ lílo aṣọ yìí aṣọ àpọ́nlé yìí ọdún kẹfà lẹ́yìn ìjírà níbi Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn gẹ́sọ́tún Khandaq òun gbèdé. جايب بيها فوا ابن كثير اسماعيل بن كثير جايب السنه تفسير القران العظيم هو bẹ́ẹ̀ náà ni àfa òní tafsiru Qurtubi bẹ́ẹ̀ náà sọnù tafsiru wọn àfa Ibn Jarir at-Tabari inú tafsiru mi ẹ sísọ nìyẹn ọlọ́mọba akẹ́ gbogbo àwọn àfa wọ̀nyí. kìnì tó wá fà á tọ́lọ̀ ń fi gbede wípé ká mọ òpin yà láàrin ọmọdúàbí èèyàn ń gbàgbọ́ òdodo kó lára àwọn tí ìsọmọlúwàbí àtàwọn tí ọmọlọ́run gbọ́ òun ni wípé àwọn obìnrin ọmọ lárúbáwá bẹ́ẹ̀ tí kì í ṣe lárúbáwá inú nǹkan tí wọ́n bárẹ́ láyé àtijọ́ òun ni ká mú ìbòrí wọn ká fi lé èjìká ìbòrí wọn ò fi lé èjìká tí wọ́n bá jáde ńlé wọn ò fi lé èjìká dípò ká fi lé orí wọ́n máa ń jáde pẹ̀lú ẹ̀ nílẹ̀ Yorùbá wa náà gbọ́njú bá táwọn ìyàwó wègèlè wọ́n á mú ìbòrí wọn ó gbé lórí ìgèlè wọn téńté lókè rẹ̀ àbí wọn fi léyìn kàwa náà gbọ́dúbà yẹn bá dàtà wà nù rẹ̀. àwọn àlùfòsák àwọn pòókì lọ́kùnrin àwọn tí máa ń dáná òlúrú ti ń bẹ nínú àyà ọgọ́ta tí a fa àké suratul ahzab Quran thirty three verse sixty àyà ọgọ́ta ọlọ́run sọ oríṣi yẹn mẹ́ta nínú àyà yẹn almuljifuna في المدينة وما mbẹ الذين في قلوبهم qulubihim maradun àwọn èèyàn tí wọ́n jẹ́ olùdàlúrú adákùndá wàhálà lẹ fáwọn ẹni Ọlọ́run nínú òlu tí wọ́n máa fi ìbàjẹ́ kan àwọn obìnrin nígbà tí wọ́n bá lè mú òpin yà láàrin ọmọlúwàbí èèyàn àtẹrú nítorí ìmúra tí ó yàtọ̀ síra wọn tí wọ́n mọ àwọn tó gbọ́ lọ́n gbọ́ àtàwọn tó jó ranù lórí ilẹ̀ ayé nítorí ìmúra tí ó yàtọ̀ síra wọn tó nǹkan kí ọ̀wọ̀ àtàpọ́nlé àti ààbò lè wà fáwọn obìnrin onígbàgbọ́ òdodo ọlọ́run sọ àyà suratul ahzab àyà fifty nine Quran thirty three verse fifty nine ó sọ kalẹ̀ mọ̀ ń sọ lérèfé nítorí àti lè sọ àsìkò lò tọ́lọ́ fi pa àṣẹ àsọ tí àwọn ìyàwó wa fẹ́ wọ̀ ní ìrọ̀lẹ́ yìí lọ́sàn-án yìí tó fi gbé àṣẹ náà dé. afa sheikh muhammadu amin ashintiti oní adiwal bayan tafsir ti jẹ adiwal bayan idol qur'an bil qur'an sheikh muhammadu alamin ashintiti tó ṣe adiwal bayan wọ́n mú ọ̀rọ̀ àwọn àáfàá mẹ́rin náà onítàfà sínú tó ti rí kọjá wọ́n mú wá sí abẹ́ àyà kan nínú sọ́tòlá hazab tí kì í ṣe àyà táwa gẹ́gẹ́ ń lò lọ́wọ́ yìí àyà kẹtàléláàádọ́ta Quran chapter thirty three verse fifty three abẹ́ àyà yẹn náà ti gbé ọ̀rọ̀ tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí wá wọ́n gbé ọ̀rọ̀ àfa inú kẹfìrì wá sábẹ́ àyà yẹn pé inú àwọn tí àwọn ulama ò tafsiri sọ lágbájá nù wọn ní inú kẹfìrì ó wí báyìí nígbà wọn parí ọ̀rọ̀ tiẹ̀ tán wọn ní Al-Qurtubi oní tẹ̀síìrù bá wọn ni tẹ́pẹ́ tẹ̀síìrù dájọ́ lòun fíkì òde òṣèlé lórí òun náà wí báyìí Shamazari ntọ́wí wọn gbé wá àáfọ̀ òní adúrúnàǹfọ̀ ntọ́wí wọn gbé wá wọn á padà sórí mọ̀kọ́dímọ̀ tẹ̀síìrù wọn ní mùjáládùn láwùwà pẹ́ńgbà táwọn bẹ̀rẹ̀ mọ̀kọ́dímọ̀ tẹ̀síìrù yìí àwọn sọ wípé àwọn fẹ́ẹ́ fi kùránì tú kùránì nítorí kí n tọpamọ́ fún wọn ó lè hàn sí wa àyà táwọn wa dé ìtúláàsì ni káwọn kọ́ àwọn àyà wa tẹ́gbẹ́ gbólóhùn wọn àti ti bẹ́ẹ̀ lọ àyà tá à ń tú lọ́wọ́ yìí wọ́n papọ̀ mọ́ra wọn láti lè jẹ́ káwọn ti ń jẹ́ àzínà tọ́lọ́run sọ pé kóbìnrin ó bò ọ̀sọ́ tọ́lọ́run ni kóbìnrin ó bò àti ìtumọ̀ àlẹ́ hijab à nínú àyà kùránì wọ́n á bẹ̀ sí kọ́ wa wọ́n á kọ́ àyà wa tẹ́pẹ́ azina azina yìí ọ wà nínú gbogbo ẹ̀ tẹ́pẹ́ gbogbo ẹ̀ lọ dá lórí pé ọ̀tọ̀ ni bọ́dì ara yìí ọ̀tọ̀ ni zina táwa gbé wa bá èyí tí a fa wa ibn arabi al-maliki tó ṣe ahkamu ayat tafsiru ayat al-ahkam tó sọ wípé azinatu zinatan tí wọ́n máa ń pé ọ̀ṣọ́ ọ̀ṣọ́ obìnrin ó bu ọ̀ṣọ́ obìnrin ó bu ọ̀ṣọ́ ẹ̀ wọ́n lọ́ṣọ̀ méjì ló wà fóbìnrin ọ̀ṣọ́ àkọ́kọ́ òun ni xẹ̀lìkíyà àbí xẹ̀lìkíyà ó ìdí tó fi gbé ẹ̀wọ̀ méjèèjì wá xẹ̀lìkíyà ni n tẹ́ natural beauty ni láyẹ̀sẹ̀ fi powder kun ojú tí powder náà jẹ́ multiperious colour tí ó ní àwòrán tọ́pọ̀ rẹpẹtẹ tí ó máa jẹ́ kí ojú tó dúdú ó pupa kò níyẹn inú wọn ò ṣẹlú ihò mú wọn ò fi òka kan kọ́ tí ó yẹ pé yóò ṣe ìsìyáda ọ̀ṣọ́ tọrọ ń dàmú wọn lára naturally wọn ò tọ́ ètè ní pink àbí red àbí yellow àbí blue àbí green tẹ́pẹ́ eléyìí ò ní ọ̀ṣọ́ mi ìtàn ni dídá àdámọ́ naturally ọlọ́run dá wọn wọn lórí pé ọlọ́run dẹ́wà kan sí wọn lára tó fi beautify wọn tẹ́ ṣe wọn lọ́sọ̀ọ́ tẹ́ decorate ara wọn. ó kù zina kejì zina tó kàsíbíyà èyí tẹ́ pé yìí ni acquired beauty ni obìnrin ṣẹ̀ṣẹ̀ fún natural láti fi kún ìtọ́jẹ́ natural one lára ẹni powder wa lára ẹni earring wa lára ẹni necklace wa lára ẹni bangles wa lára ẹni àwọn aṣọ onírànà kọ́lọ̀ tí ọba complexion ara mu tọ́wà ń ṣe àlékún ẹwà àtàkọ́kọ́ tọ́lọ̀ ń dá sára ni. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àlàyé wọ́n ní àwọn ọ̀sọ́ wọ̀nyí tọ́jẹ́ ti kàsíbíyà tẹ́pẹ́ àṣẹ àwọn obìnrin lọ́ wá kún ara kó ń tọ́lọ̀ ń dá sí la naturally ọ̀sọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ bíi ti máa ń wà mọ̀ wá adéhùn fitinani. àwọn ààyè fìtínà ara obìnrin lọ́sọ̀ yẹn máa ń sábà wà àwọn ààyè tó pé ló lè attract ọkùnrin ọkọ abẹ́ntí kì naturally sára obìnrin wọn làwọn sọ yìí máa ń sábà wà. bọ́lá wọn bá ti lè ní kí obìnrin ó bo ọ̀sọ́ yẹn ó ti ní kó bo mọ̀ wá dé àwòtí ọ̀sọ́ yẹn wà tọ́lọ́mọba ti ní ẹ bo ọ̀sọ́ yìí o fún ọkọ yín o ó ti ní kó gbọ́ àwọn ààyè tọ́sọ̀ yẹn wà ah ọlọ́run mà jẹ́ kí n tí mo sọ yóò yé o. nígbà tó lọ́ọ́ lóun ṣe sánmà ayé lọ́sọ̀ bímọ sọ bí ha wájà ná àròjù máa lè ṣe àtẹ ọ̀ya. wàlá kọ́ni zàyíyá ná sàmà àdúnyà bímọ sọ bí ha wàjà ní ná àròjù máa lè ṣe وأعتدنا لهم عذاب السعير sánmà ni gbogbo àwọn olóòkè yìí bó tẹ ẹ pé ńgbà bá dẹ́yìn kurukuru yìí a sì máa rí sánmà lókè ṣùgbọ́n sánmà ni gbogbo tá a ti wà lókè orí ẹni sánmà ni eléyìí náà àsámà ni sánmà ni eléyìí náà ti bẹ lókè wáyé torí kókè alọ lùgàtàn àwọn gbà bá débi ìsìlá gbogbo àjà gbogbo tẹ́ǹtì à ń pè sánmà tó ń pè mẹ́ lókè orí ni ìtọ́ lórúkọ ngẹgẹ tọ́lọ́ ń pè ní sábà àsàmàwàt òngẹgẹ ń bẹ lókè fìòfìò lọ́hùn tọwọ́ kankan ò lè tẹ̀ tẹ́ni kankan ò gbé dúró bẹ́ẹ̀ yàtọ̀ sọ́nà òun ò sì lóko kankan tó gbé dúró bíi tẹ́ǹtì ìdólókò lábẹ́ kó tó gbé yóò dúró ọlọ́run gbé dúró pẹ̀lú agbára rẹ̀ ni kò sí ààyè wà láyé tí wọ́n fẹ́ kí n wọ́nà láti ṣàlàyé tí ó fi lọ díẹ̀ kí n tó lọ bí gbogbo ibi tá à ń lọ. àwọn ìràwọ̀ àwọn òṣùpá ẹyọkan ni oòrùn ẹyọkan ni àmọ́ àwọn ìràwọ̀ pọ̀ rẹpẹtẹ ní sánmà gbogbo ẹ̀ ń tọ́lọ̀ fi ṣe di decoration fún sánmà ó fi decorate ara sánmà ni ọlọ́ àwọn aṣẹ́ míì tí wọ́n tún ń ṣe o ṣùgbọ́n pílẹ̀ gangan ni pé àfi ṣe lọ́sọ̀ọ̀sọ̀ ara sánmà a mọ̀ pé àtìràwọ̀ àtàwọn àtòṣùpá àtòòrùn o àwọn gangan rọ̀ mára sánmà gangan fúnra ẹ̀ kò lè yé àfẹnbá ka àwọn tíra tó sàlàyé ẹ̀ ara sánmà gangan kọ́ ni wọ́n rọ̀ mọ́ sánmà dádúró tiẹ̀ lọ́tọ̀ àwọn kìnìyẹn wà láyìíká rẹ̀ tó ṣe lọ́sọ̀ ọ̀tọ̀ obìnrin ọ̀tọ̀ la ara rẹ̀ gan fúnra ẹ̀ wà asọ̀tọ̀ mi ò tó wà ọ̀tọ̀ láró obìn ọ̀tọ̀ ni tó fi etí ọ̀tọ̀ ni tó fi ọrùn ọ̀tọ̀ ni tó fi sọ́rùn ọwọ́ ọ̀tọ̀ ni tó fi sọ́rùn ẹsẹ̀ ọ̀tọ̀ ni tó fi sí bẹ̀rẹ̀dì ọ̀tọ̀ ni tó fi sí itan ọ̀tọ̀ ni tó fi sáàrin méjì orókún sí ibi ọrùn ẹsẹ̀ wa gbogbo ẹ̀ ní nù àwọn tàfàṣírò pàápàá jùlọ àdúwọ́lùbàyà gbogbo àwọn àfọ́nì tó kù wọ́n máa ń mú orúkọ àwọn nǹkan wá pé nǹkan báyìí wà lára tọ́lọ́ ní kó bí o bò nǹkan báyìí wà lára tọ́lọ́ ní kó bí o bò ṣùgbọ́n òun sábà tu àṣẹmọ̀ wò múnjí dùn ni ṣùgbọ́n ní àdúgbò àlùbáyà ṣìǹkété òun tu fúnra ẹ̀ ni kọ́ba àléyé wa ọ abẹ́ sì tún kọ ọ̀kan tó máa ní fatah oní xa ó lé yín erin fi máa ń ṣe bàbá wa lé yín erin sílẹ̀gbẹ̀ẹ́ mi eyín fi máa ń ṣe níbi òbí máa ń fi sí àárín méjì orókún síbi ọ̀run ẹsẹ̀ ni tábà ní kéde kan kọ̀lá idu nǹkan báyìí níjẹ́ bẹ́ẹ̀ nǹkan báyìí ń fi ṣe ibi báyìí lomi máa ń fi sí tábà ní kéde kan nǹkan báyìí níjẹ́ bẹ́ẹ̀ nǹkan báyìí ń fi ṣe ibi báyìí lomi máa ń fi sí rárá torí kò lè júwe àwọn ààyè táwọn nǹkan yẹn ń wà ló jẹ́ wọn àti tó fi ṣe pé gbogbo ààyè tó bìí fi síláyé mọ̀ wá òfin tani ni ààyè fìtínà ni obìnrin wá bùkátà sí gbogbo tí ọba ní di obìnrin tí ọmọ dàwùjọ láàmú tí ọmọ dànù èyàn láfa tó fi jẹ́ yí pé ọlọ́run ọba ọba ṣòfin ọba tọ́tọ́ láti gbọ́ àṣẹ rẹ̀ kéèyàn ó tẹ̀lé tẹ́ máa jẹ́ mọ́mìnì lọ́kùnrin lóbìnrin ó gbé òfin kóbìnrin ó bo orí kó bo ara ó gbé ní ntẹ́pẹ́ díẹ̀ díẹ̀ lọ́bẹ̀rẹ̀ rẹ̀ ó agajúẹ̀tẹ̀ sókè ó dàgbà sókè ni. Okay inú suratu nur lọ̀rọ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tí í ṣe sura kẹrìnlélógún alukur'anul karim aya ìkọkànlélọ́gbọ̀n rẹ̀ sura twenty four verse thirty one aya ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ obìnrin àti ọ̀ṣọ́ wọn àti pàtàkì bíbu ọ̀ṣọ́ yẹn níbi ó ti bẹ̀rẹ̀ ẹ̀ nu. aya ìyọ́lọ́ ní kánibí ọ̀sán làmú kó lọ́bẹ̀rẹ̀ wà kó lè mọ ọ̀mìnà àti mọ̀mìnì. ìrí àníyàn sá ń sọ fáwọn obìnrin gbàgbọ́ òdodo. kí wọ́n máa bo àwọn kí wọ́n rẹ àwọn ojú wọn nílẹ̀. àwọn obìnrin tó jọ ń gbàgbọ́ òdodo kí wọ́n rẹ àwọn ojú wọn nílẹ̀. wáyà wọ́n sọ abẹ́ wọn kó ń bí wọ́n mọ̀ wọ́n wò wọ́n mọ̀ ṣẹ̀ṣẹ̀kúṣe. ولا يبدين زينتهن إلا ما ظهر منها káwọn obìnrin ọmọ ṣiṣẹ́ àfihàn ọ̀ṣọ́ wọn zinatahunna ọ̀ṣọ́ táwọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí látẹ̀kẹ́ náà nù ayàtọ̀ lọ́m ti bí wá fún bẹ́ẹ̀ nù. ìlànà zọ̀hárọ̀ mi ni a àfihàn tó bá hàn tá ń bẹ̀ fúnra rẹ̀ ẹ̀mí ìlọ o nínú àdúrà olùbáyà torí pé alhaji lukumanu ló kó fún mi láì gbowó mo develop interest nínú pé lọ́jọ́ òní àdúgbò bàyá ni fi sọ̀rọ̀ kí ládàá rẹ̀ máa jẹ́ tiwọn <laughs> torí ẹni ṣe fẹ́ jáde lọ sọ́dọ̀ àfa àti gbogbo yẹn mọ̀ pé mo máa ń sọ̀rọ̀ ẹ̀ púpọ̀ Ibnu Kathir àti Ibnu Jarir tọ́ba rí nígbà wọn fi wọn ṣe mí ni tọ́ba ti kàn ọ̀rọ̀ tafsir àwọn ni mo máa ń sọ̀rọ̀ wọn ṣùgbọ́n mo decide lórí pé Muhammadu ṣèǹkété Muhammadu amir ṣèǹkété òní ń lò tọ́lọ́dọ̀ wọn ló ti wá lọ́fẹ̀ẹ́ àwọn obìnrin ò gbọ́dọ̀ ṣàfihàn ọ̀ṣọ́ wọn ìlànà vọ̀hárọ̀ mi ni ha àfi ntọ́ bá hàn bẹ́ẹ̀ fún rẹ̀ naturally tọ́ bá bi èmi àtẹ̀yìn léèrè láàrọ̀ obìnrin láti rún orí dábẹ́ àtẹlẹsẹ̀ rẹ̀ ààyè wo gangan lọkùnrin máa ń wò tí fi máa sọ pé obìnrin wù mí àbí òun mi tọ́ bá bi èlèrè wo ni gbogbo èèyàn ni kọ́ dáhùn rẹ̀ tọkùnrin tóbi. ojú ni kò sí téèyàn ó wò lára obìnrin tó kọjá ojú bójú bá ti wù yàn ìwà rẹ̀ bá jẹ́wọ́ ọ̀ka pamọ́lẹ̀ èyí ó torí ẹ̀ máa ṣàdúrà lọ́sàn àti lóru ni ọlọ́njẹ́ sí ọgbà <laughs> ojú fitinà àkọ́kọ́ lára sheikh muhammad hamid ó ní gbólóyè lásán ó ló ti tó ní àdálù dẹ̀líl àdẹ̀líl alwádìí aláwùjú bíi sítírì wújú hinna aláwùjú bíi sítírì wújú hinna dẹ̀lílù lògbólò yẹn nìkan lórí pé obìnrin ó bo ojú yẹn ni tó bá fẹ́ pa ayé fìtínà rẹ̀ mọ́ kó o lọ́dọ̀ àwọn aráàlú fọkọ ẹ̀ nìkan kó máa jẹ́ fìtínà fọkọ ẹ̀ káàrọ̀ ọkùnrin ọmọ balẹ̀ kó máa sinmi lé ààyè rẹ̀ nu lọ sílẹ̀ fún tọba ti bọ́ ọ̀tá tọba fẹ́ fàtà ní àwọn tí ń bẹ́ ń ta bó ààyè fìtínà yìí tọba ti jáde. wàlá yóò dín iná iná ta ó ná ilá máa tọ́ àrọ̀ mi ni a. ẹ má ṣàfihàn ọ̀ṣọ́ yín ọlọ́wọ́ á mú yẹn wá ní mọ́fúrádì ẹ̀yọ̀ kan ni tọrọ mọ̀ntì ń sọ ó sì mọ̀ntì ń wí. ìyẹn lọ́fà tí Abdullahi ibn Mas'ud radiyallahu anhu tẹ sọ pé tí wọn bá bi ní léèrè kí ni máa zọ àrò mi ní ha ó ìyá fìyàbù fìyàbù ni aṣọ lábẹ́ jìlìbáàbù ẹni tẹ̀mílẹ́tàbà àbírò lè hàn ta ọrùn ọwọ́ bòrí ọrùn ọwọ́ kí náà ń pẹ́ ẹ̀wù obìnrin ẹ̀wù kaba rẹ̀ ọwọ́ blouse ẹ̀ ọwọ́ bùbá rẹ̀ ó lè hàn ta lábẹ́ láì jẹ́ kó bìnrin sẹ̀ fi hàn tó bá fẹ́ fún yẹn ní kàbọ̀ fẹ́ gbà nǹkan ó fẹ́ ra nǹkan fẹ́ gbà nǹkan lóyún tó ti ra nǹkan tó a ti lè náwó báyìí aṣọ tòkè wọn fà á nù ni tí abẹ́ wọn yọ ọ́ ta ọrùn ọwọ́ yìí tí ọba sí glove mbẹ́ tí ọba sí glove mbẹ́ kọfazin tá à ń bá aṣọ àdìsí kan lórí òun náà nu Bukhari nu Muslim Abu Dawuda nu muhatọ Imam Malik inshallah mo ń bá aṣọ àdìsí lórí ẹ òun náà hàn ta ni òun ká fi sọnù ọwọ́ bọ́wọ́ rẹ ṣe rí ní ìsinmi ọmọ ju ìbójú tó bóun ṣe rí kò sí èméjì mẹ ẹ padà sínú àdúrà àlùbáyà ń ṣìn kéétì ọmọ ẹ ń bí o bọ̀ mú mùjà aládùn kan dání wá o tí tẹ̀síru sátú nóòrù mbẹ́mbẹ́ ọ̀nbẹ́ ń bí bẹ́ẹ̀ bá ti lóun nídìí ẹni sísìn ní wọ́n mu wáyé kan filẹ̀ ntọ́ wa nídìí ẹ̀ lọ́kọ́ máa wò obìnrin ó bo ojú yẹn ni tó a ti lè ṣí ojú yẹn lẹ̀ ó ti síbi tó jẹ́ fìtínà ara rẹ̀ lẹ̀ fún tajà tẹran yóò máa dààmú aráàlú ni gbogbo wa la sì lè testify lórí fìtínà tá à ń bá jíǹdù lọ́wọ́ lónìí nípa bóbìnrin ṣe ń wà lẹ́ni títajà tẹran rí wọn àti ti ń ṣẹlẹ̀ nùlù lọ́wọ́ báyìí pé inú ọgọ́rùn-ún ọmọ Yorùbá tipátipá ni ogún nu ọgọ́rùn-ún fi ọlé ọkọ tí ó ní ìbàlẹ̀ lábẹ́ báyìí nítorí pé ààyè tí fọkùnrin mọ́ra wọ́n ti sọ di nǹkan tí wọ́n fi ń ṣe tajà tẹ̀lé fún gbogbo ayé. ọlọ́run tọ́lá ẹ̀gá wa tẹ̀wájú. وليضربن بخمرهن على جيوبهن. káwọn obìnrin wọ̀nyí tá à ń sọ̀rọ̀ wọn máa da ìbòrí ìbòrí ńlá wọ́n máa da borí afa oní tafsir Qurtubi nígbà tí Muhammad Amin Shinqiti ti ń wọ̀rọ̀ ẹ̀ wá lábẹ́ suratu nur suratu nur ló ti mú wa àyà tá à ń lò lọ́wọ́ yìí ma zahara mi dáhùn náà ló sì mú tafsir ń lé lórí wa oní oní Qurtubi sọ wípé tóbìnrin bá wà nù tí ó jáde ta ìbòrí ni ó lò bí àwọn ìyá wa ṣe lò yìí tí ó wà tí ìbá ọ̀tà ìbòrí tí ó lò nù. sùmọ́tà tí lè fi jáde nù lé yọ bọ̀ sínú súrà mi àtàyà mi ni bí ó ṣe jáde ọlọ́run ti padà sọ́nu súrà mi àtàyà mi. ọlọ́run wa tún padà sórí ọ̀sọ́ lẹ́ẹ̀kejì wàlá yubdina. zinata unna illa bi bu'ulatihinna. ọ̀sọ́ kejì nù. No gẹ́gẹ́ bí Ibn Arabi al-Maliki sísọ tafsir ayatul ahkam ọ̀sọ́ kejì nù tóró ti di ẹ̀mí tó ti rí pítsọ̀ sọ. àti ìtọ́jà dàmọ́ látọ́rẹ̀ tọ́lọ́ ń dàmọ́ lé lára àti ìtọ́ ẹ pé òun ló ṣiṣẹ́ kan tó fi kún ara rẹ̀ tẹ́wàá ń fi lékún sí i tí fi ń dá ọkùnrin lọ́rùn tọkùnrin fẹ́. àwọn ọ̀ṣọ́ yìí yọ wà ní ìpamọ́ àyàfi fáwọn èèyàn oríṣi méjìlá méjìlá lọ́lọ́wọ́ agbẹnu lé yìí àyàfi fún èèyàn méjìlá ó ní yìí ni wọ́n á pamọ́ fún ìtẹ́nìkọ̀ ọ̀kan tó wá lè rí mọ́ náà méjìlá ẹ̀ tó yàtọ̀ síra wọn ẹni tọ́lọ̀ yẹn bẹ̀rẹ̀ òun lọ́kọ obìnrin wàlá yóò dín náà zinata ó ná ìlàlí bọ̀ọ́ láti hìn bọ̀ọ́ làlọ́kọ jámù àwọn ọkọ báàlù àwọn baálé wọn baálé tó lè rírun orí tó lè rójú tó lè rétè tó lè ráyè àti ti mẹ́ńbẹ́ tó lè rí bàrá àdé àti ti mẹ́ńbẹ́ tó lè rí ìta àti ti mẹ́ńbẹ́ tó lè rí dábẹ́ ẹsẹ̀ baálé ilé lọ́lọ́yè bẹ̀rẹ̀ èyí tó ń lè rí lára obìnrin ju táwọn tó kù lè rí lọ toró ń lọkọ rẹ̀ òun lásẹ̀sì sí ọ lẹ́tọ̀ sí gbogbo ti jẹ́ wòwò lára ẹ̀ táwọn tó kù ò lẹ́tọ̀ sí àwọn àyè ń bẹ lára obìnrin tí bàbá obìnrin ò lẹ́tọ̀ọ́ sí tí bàbá ọkọ ò lẹ́tọ̀ọ́ sí láti rí tábúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ò lẹ́tọ̀ọ́ sí láti rí tọ́mọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ àbúrò rẹ̀ ò lẹ́tọ̀ọ́ sí láti rí tẹ́rù rẹ̀ ò lẹ́tọ̀ọ́ sí láti rí tóbìnrin ẹgbẹ́ rẹ̀ ò lẹ́tọ̀ọ́ sí láti rí tí làlùrí ọ̀bà dé tó pé tí làlùrí bá dé tí nǹkan bá ń ṣèyàn lójú ara kòkòrò mú ibẹ̀ ń wú ó ń sun ètútú ó ti ní di medical doctor tí ó wo bẹ̀ tó yẹ fi jẹ́ pé lára iṣẹ́ táwa mùsùlùmí gbọ́dọ̀ ṣe ń lù ó là àwọn atọ́nà ní ọlágbárí sáyẹ́ǹsì lóbìnrin kájẹ́ wọn lọ sí mẹ́sìn èmi bẹ́ẹ̀ mi ṣe kéré mọ́ yìí ọmọ tó alágbárí mẹ́sìn tó bá alágbárí sáyẹ́ǹsì lóbìnrin tó sì fẹ́ ṣe ha. màá máa sọ fún pé tí wọ́n bá fẹ́ san two hundred thousand ní school tó bá fún ọ ní admission fún mẹ́sìn tí bàbá rẹ̀ bá rí fifty thousand á sọ fún mi èmi ló fi hundred thousand kan tọ́lá níìdì ẹ̀yìn tọ́lá ẹ̀yìn lẹ́yìn bàbá àbójútó bìn ẹ̀ kò ń yà ń fi kàn alihamudulilah àwọn tó jẹ́lẹ́rìí wọ́n sì wà mí lọ́kàn àti lóbìnrin pé ọlọ́run yé irú ẹ̀ tá à bá wọn dá sí torí pé níta bá need tí ọba tí ì sí túláàsì ní ká ṣiṣẹ́ lórí bí ó ṣe wà a obìnrin tó máa jẹ́ medical doctor sọ ma jẹ́lẹ́yà a nídìí àwọn nurses sọ ma jẹ́lẹ́yà midwife sọ ma jẹ́lẹ́yà torí pé wọ́n lè tẹ́ kí àwọn obìnrin. ọ̀sán yìí wọn ò gbọ́dọ̀ ṣe ní ọ̀sán ọ̀tajà tẹ̀nà àyàfi fáwọn ọkọ wọn méjìlá lọ́lọ́run ká sùmọ́kọ̀ wà láìpò sí ọjọ́ fún mi. àyà tí ó jẹ́ ó yé wa yékéyéké wípé aṣọ míì wà yàtọ̀ sí rúà àti bùbá aṣọ míì wà látọ̀dọ̀ ọlọ́run yàtọ̀ sí gown yàtọ̀ sí skirt and blouse tóbi mùsùlùmí ọwọ́ yàtọ̀ sí skirt and blouse yàtọ̀ sí ro àti bùbá yàtọ̀ sí kaba yàtọ̀ sí skirt and blouse aṣọ míì wà recommended by Allah to be used by Muslim females to be used by Muslim females mo ọmọ tí mo wí sọ pé Muslim women Muslim females ó bẹ mùsùlùmí torí pé kìsẹ́ tó ti má rí nìkan tí wọ́n lò ọlọ́run sọ nínú Al-Qur'anul Karim ayé àti gbogbo àsìmọ̀ ni ṣùgbọ́n àkíyèsára lórí ẹ̀ aṣọ míì tí ó wà lókè ìró àti bùbá aṣọ míì tí ó wà lókè kaba aṣọ míì tí ó wà lókè skirt and blouse tóbi mùsùlùmí ọ wọ ọlọ́run sọnù suratu Nur verse sixty Quran chapter twenty four verse sixty wọn bẹ nusratu nur aya walqawaidu minan nisa. walqawaidu minan nisa'i allati la yarjuna nikaha. فليس عليهن جناح عليهن جناح أن يضعن أن يضعن ثيابهن غير متبرجات بالزنا غير متبرجات بالزنا وأن يستعففن وأن يستعففن خير لهن والله سميع عليم قرآن 24 verse 60 Surah to Nur verse 60 Aya yẹn lọ́dọ̀ mi bí mo ṣe jókòó yìí onítẹ̀fisiru mọ́kànlá Ibn Kathiru Ibn Jarir Qurtubi ruhul bayan ruhul maani kórópá ń gbọ́ tí mo wí dáadáa ẹ̀yìn tí débi adual bayan ṣèǹkétí tẹ́pẹ́ là ń lò lọ́ọ́ lónìí tẹ́ ẹ dórí ìjà láyé lẹ́ni tẹ̀fisiru tá a fi kọ́ tẹ̀fisiru lọ́dọ̀ wa ń bì lọ́dọ̀ àwọn bàbá wa nù lé jàlá lẹ́ni la fi kọ́ tẹ̀fisiru ńgbà bá mọ tẹ̀fisiru sọ̀rọ̀ sọ pé jàlá lẹ́ni ṣe tẹ̀fisiru <laughs> ṣùgbọ́n láyé kọ́ tẹ̀fisiru ni ó ní tùmọ̀ díẹ̀ nu. No? kò kún tó ń torí pé ọ̀rọ̀ sókísókí lọ́sọ̀ ni àwọn àáfàá ní nǹkan míì tí a tún máa ń wí lára rẹ o ṣùgbọ́n ọjọ́ òní kọ́ lọ́jọ́ rẹ̀ àwọn onítàfàṣìr wọ́n ní gbà tó lọ́sọ̀ pé wàlúkọ̀ wá ẹ̀dọ́mínà nìsa ọ̀ tó ṣe tẹ̀síìrù àlùkọ̀ wá ẹ̀dù ká má bàa wà kọ̀ǹfìsì pé àbáwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n ń jókòó ní ń jẹ́ ni ọ̀ wá gbé tẹ̀síìrù àfúnra rẹ̀ ó ní aláti láyàrúdúnà ní káá àwọn obìnrin tọpọlọ ọpá lọ kò sí lọ́rọ̀ wọn mọ́ likibari sinihina nítorí ọjọ́ orí tó ti dàgbà wọ́n ti darúgbó wọ́n ti wọ menopause wọ́n ti beyond the menopause wọ́n ti dàgbà ọkùnrin ò ní bùkátà sí mọ́ kì í ṣe tọkùnrin ó rí tí àjábọ̀ ọkùnrin òun náà kí ni ọ̀fọkùnrin sẹ́mọ́ láyé rẹ̀ ti wà nínú ọ̀rọ̀ rẹ̀ torí àlọ́ rẹ̀ gbé tẹ̀sí wà fún rẹ̀ alẹ́tí lẹ́yìn tó nàní ká àwọn ìtàn pọ̀ pé àwọ̀ ọkùnrin ọkùnrin ọ̀wà ni ó ti kú lọ́rọ̀ wọn falẹ́sàlẹ̀ hinna junahun anyadọ̀ ọ̀nà thiyabahunna ghayra mutabarijatin bisina zina lọ́rọ̀ tó dáwọ́ pẹ̀lú kọ́sẹ́sẹ́ fáwọn obìnrin tá a ti darúgbó tó ti kú òlẹ́ni tọkùnrin wá tó náà wọ́kùnrin kọ́ bọ́ àwọn aṣọ wọn lẹ̀ kán bọ́ àwọn aṣọ wọn lẹ̀ aṣọ wa lélẹ́yìn lọ́dọ̀ wa ń bí ṣerú àti bùbá ni tí a bá ti dọ̀mọ́ sixty sixty five seventy kọ́ máa rìn o waliyadu billah inna Allah la ya'muru bil fasha atakuna ala Allah ma la ta'lamun ṣerú àti bùbá ni àwọn afọ́nitàfàṣọ́ rẹ̀ lára ṣé gown ni kaba ni wọ́n ní rárá skirt and blouse ni wọ́n ní rárá gbogbo àwọn onítàbí sórí tí mo dárúkọ ẹnikẹ́ni ọlọ wò kánú rẹ̀ ń lé lónìí kọjá mi padà lọ́la ìrọlọ́pa gbogbo tafasir ẹ mà gbọ́ fìyàbà húnnà tí mẹ́ ń bẹ́ jàlábì bíi hinna lọ́lọ́wí aṣọ gbàgẹ́ ńlá òní wọ́n ní ibnu afa abdulayi bonu masoro di aláàánì ó ní torí pé ìfẹ́ lo gbólóò yẹn táyé débi àyà suratul azab táàfà kọ̀kọ́ kí ló jẹ́ mọ́ rìsáfù ẹ̀ tẹ́ẹ̀bá ti lè débi ọ̀rọ̀ jìlìbáàbù ó ní thawbun wasi'un fawqal khimar aṣọ ńlá ni ti bẹ̀ lókè borí o fi skáfù borí ó fi borí mi borí yọ ọsẹ gba sọ́ńdà yẹn lé lórí ni aṣọ yẹn lọ́lọ́run ní kò sí ẹ̀ṣẹ̀ fún wọn kí wọ́n bọ́ ọ lẹ̀ tábà ti kó lẹ́ni ọkùnrin tá ti kó lẹ́ni tọkùnrin náà wà torí pé wọ́n ti darúgbó kìí ṣe ìlú àti bùbá pé kó máa rìn òwò ọlọ́run sọ pé kó mi ò ya torí pé ó ti darúgbó kó máa rìn òwò kìí ṣe kábà kìí ṣe skirt and blouse aṣọ mi recommended by Allah in his book nínú tíra rẹ̀ ó ní pàtàkì Al-Qur'anul òun lásọ náà tẹ̀síwò ẹ̀ sì wà lára ayà gẹ́gẹ́ fún rẹ̀ gọ́yẹ́rọ́ mutabarijatan bizina ṣùgbọ́n torí pé ẹ ti darúgbó ọ̀sọ́ yìí pé kẹwàá dẹni ọlọ tọjú tẹnu kò sàdúgbò ń gánà tẹwàá máa tọ́ arìnrìn bí ìgbà tó ń wọ́kùn yín ká o náà ọlọ́ni wà á ń yẹ sàfihàn khairun lahum wà á ń yẹ sàfihàn khairun da tó ìbàdàn ọdún ìbàdàn ọdún ìbàdàn gọ́fà ọdún bọ tí èkú ló lóore fún kí bọ lọ. àyà so náà lọ́dọ̀ ti sọ dé parí àyà o káwa lọ sí ńgbọ́dọ̀ ti ń gbé bọ̀ gradually gradually gradual step ni bíbà tó fẹ́ ṣe ọtí léèwọ̀ kọ́ bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ orí mẹ́bí àbúrò mẹ́bí ẹ̀sùn àbúrò ẹ̀kọ́ ju orí rẹ̀ lọ ẹ̀ ń bá kí ni ọmọ mutí ẹ̀ ń bá mutí ọmọ débi irun o títí tó ti dá lójú rẹ o ńgbà débi ká ó ní ṣe èsù ni ẹ̀gbin ni ẹ̀ jìnnà sí kẹ́ bá a lè là ẹ bá fẹ́ là ó jìnà sí ń gbà náà bẹ́ẹ̀ ni sí ń gbọ́dọ̀ ẹ̀ ààrẹ ẹ̀ pọ̀ obìnrin mùsùlùmí ọwọ́ sọ yìí aṣọ àpọ́nlé ìjìnlẹ̀bá ó gbé wá ní gbajuale tèdè ayasuratu alahazab nínú sọ́tò alahazab aya mẹ́rin láyàtọ̀ ẹ̀ka ló ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀yọkùn sọ́lá lò aya àkọ́kọ́ láyàtí mẹ́ta tẹ́tẹ́rì gangan fún rẹ̀ sura thirty three aya thirty three sura kẹtàlélọ́gbọ̀n aya kẹtàlélọ́gbọ̀n aya yẹn ó pàtàkì fáwọn ìyá wa yìí tí wọ́n ń bọ́ sí bí aṣọ yìí aṣọ ẹ̀yẹ tọ́lọ́run yẹn lọ́sàn-án yìí nítorí pé iṣẹ́ tó bìnrin tó gba ẹ̀sìn ọlọ́run tó gba ẹ̀há tí ó ṣe pẹ̀lú ẹ̀há rẹ̀ aya yẹn lọ́lọ́run ti sọ ń fàbọ̀ fún níparí ọ̀rọ̀ mi inshàlá nínú suratul ahzab aya fifty three sura kẹtàlélọ́gbọ̀n aya kẹtàléláàádọ́ta ọlọ́run tó gbé ọ̀rọ̀ wá nípa àwọn obìnrin àti hijab ṣíṣe kẹ́límọ́tò hijab tí ń bẹ́nu kúránì ọ̀rọ̀ méje ló wà ẹ̀ láyà tí mo mẹ́nu léyìí wa idha sa'atumuhunna mata'an fasaluhunna min wara hijabi yẹ kanu ayatollah lọ ti gbolo hijabu nù ìyẹn náà fàtí sheikh muhammadu amina ṣèǹkété sọnù tafsir àdúrà àlùbáyà wípé a fẹ́ gba nǹkan lọ́wọ́ obìnrin a fẹ́ ra nǹkan lọ́wọ́ rẹ̀ a fẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ọ̀dọ́ ẹ̀ ní ẹ̀ bèrè behind a curtain min wara hijab báwo lẹni tó wà lẹ́yìn kọ́tì tí wọ́n ní ẹ má wọlé lọ bá tẹ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ àbẹ̀fẹ́ fún ní nǹkan àbẹ̀fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ yóò sì á dẹni tí àyọ bọ̀m̀bọ̀ sí tí wà ní wọ ntí ọkọ̀ farahàn nígbà bá jáde ta. Sheikh Muhammad Aminu Shinkiti ọlọ́rọ̀ tó takò làákà ẹnikẹ́ni kan sọ pé ojú bíbò sínú sẹ̀ríà ojú bíbò ń bẹnu ayé Kùránì kò sí wà ní sunna níbi ọ̀sán sunnatu qawliya wà sunnatu fi'liya níbi ọ̀sán àtọ̀rọ̀ fẹnusọ àti sẹ́ẹ̀ faraṣe rẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ ọlọ́run ní kò bójú ni wàláyé ó ní ìpín kò sásìkò. gbọ́dọ̀ di àyà kọkàndínlọ́gọ́ta tá a fà fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹ ayuha nabi. yẹ ayuha nabi. ọlọ́run mo pèrè muhammad ọ̀sálàm anabiyu anabiyu ni tìmọ̀nà sí aráyé tí mo ṣe ní ìkẹ́ fún aráyé ẹni tí mo ṣe ní afinimọ̀nà fún aráyé ẹni tí mo ṣe láwòkọ́ṣe fún aráyé mo ké sí rẹ o. kúnlé àzọ ajíkà rí ànúbí sọ̀rọ̀ ọ̀sọ̀làm sọ fáwọn ìyàwó rẹ. onítẹ̀síru ruhul bayan oníjọ́ tó lọ sọ ayé ìkàlẹ̀ mẹ́sàn-án ní bẹ́ẹ̀lì ẹ̀jọ́ náà orúkọ àwọn mẹ́sàn-án bẹ́ẹ̀ lórí mi ọ̀sọ̀ wọn èmi náà sì mọ̀ lórí mi gbàgbé sùn kọ́ sáyé mẹ́sàn-án ní bẹ́ẹ̀ nu lẹ̀ ǹjọ́ náà orúkọ àwọn mẹ́sàn-án sì sọ wọ́n èmi náà sì mọ̀ lórí gbogbo àwọn ìyàwó ẹ̀ mọ́ morúkọ wọn lórí torí pé mo ní tẹ́sí sí ẹni tí mò ń tẹ̀lé kí n màtán rẹ̀ dáadáa tanú lé rẹ̀ tòrọ rẹ̀ ọmọ wáyé lórí àmọ́ sọ̀rọ̀ láìsẹ̀ wá tíra túláàsì ni ká mọ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ tọ́lọ́ sí ni àtẹ̀lẹ̀ ẹ̀ ń bá tẹ̀lé lájọ́ lọ́wọ́ tí ránṣẹ́ táyé ìparẹ́ ní wàlùjẹ́ náà ẹ̀ ń bá tẹ̀lé lómi ìyàtọ̀ sí ti ìdàlùkẹ́ àmọ́ ìnáni ọwọ́ lájọ́ tọ́lọ́ tí ránṣẹ́ táyé ìparẹ́ ẹ ń bá tẹ̀lé lomi ìyàtọ̀ sani bí muhammadu sallam ló ti sẹ iná ọlọ́run ni ọwọ́ la lókè àmà eléyìí ò sì pa àgbòjò kí àgbòjò wọlé àtọ sọ ẹ̀rí ti pọ̀jù ní okùnrin àti sunan yọ̀ sàn lórí ẹ ẹ ń bá tẹ̀lé lọ́mọ àlùjáná ẹ ń bá kú lẹ́yìn rẹ̀ kí sọ́mọ àlùjáná. ìrí àníbísọ̀ ọ̀sọ̀làm kúlí àzọ́ ajíkà sọ fáwọn ìyàwó rẹ̀ wà bàná tìkà sọ fáwọn ọmọ rẹ lóbìnrin. ọmọbìnrin mẹ́rin péré náà ló sì bí ṣùgbọ́n jọ́tọ̀rọ̀ ń sọ àyà ìkalẹ̀ méjì ló wà láyé. wà ní sá ìlmùmìnì àtàwọn obìnrin onígbàgbọ́ òdodo àáfàá wa Muhammadu Amina Shinkiti kọ́lọ́mbà kọ́ bá a kẹ́ wọn wọ́n ní gbólóhùn kúlí àsùwájú kàbà náà ti kọ́ ní sá ìlmọ̀mìnì bọ́ọ̀lù ọ̀hún ṣe gbé àwọn obìnrin mọ́mìnì wá òun ni dẹ̀lí ló ń wá ọ̀dẹ̀ àlànà lè hijab wájibun ala kulli muslimatin tu'minu billahi wal yawmil akhir gbogbo obìnrin tó àgọ́ tó gbàjọ́ kẹ́yìn gbọ́ ẹ̀rí lórí ẹ̀ pé tọ́lọ́n padà sẹ́fọ́ àwọn ìyàwó àníbí ọ̀sálàm tọ́ padà sẹ́fọ́ àwọn obì ọmọ àníbí ọ̀sálàm lọ́ padà sẹ́fọ́ obì ńgbà gbọdọ̀ téèyàn gbọdọ̀ dàbẹ́. tọ́lọ́n bá dúró lórí àwọn ìyàwó àtọ́mọ ẹ̀nìkan ni àmọ́ ní ọ̀rọ̀ hijab ọ̀rọ̀ ìyàwó àníbí àtàwọn ọmọ rẹ̀ ni ṣùgbọ́n láwọn ní wà ní sáà mùmìnì ìṣe muhammed abdul ṣèǹkìtì ọlọ́run sálẹ̀ sáré twenty one laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman. wàdàkàrọ̀lá kẹ. ẹ bá jọ wọn lẹ́yìn àdúgbò sálọ òdòdó ọmọ pé ntọ́lọ̀ ń paláṣẹ fáànù bí àtàwọn ìyàwó rẹ nítorí náà ti tàwọn ìyàwó. kátó aṣọ gbọ́dọ̀ wọn àmọ́ máa tún agbọ́dọ̀ àwọn obìnrin wà wá. ó gbé wọ̀ fún rẹ̀ wà ní sá ìlmọ̀mìnì yudinina alehinna min jalabibihinna kama wọ aṣọ gbàgẹun ìdìnnà àdìnnà yudini ìdìnnà ìdàbora kí ló dé tọ́lọ́ ló gbóló ìdìnnà àdìnnà yudini yudinina torí aṣọ ńlá ni tí ó borí kaba tí ó borí skirt and blouse tí ó borí ìró àti bùbá tí ìkàmí ò ní lékè rẹ̀ tó ń gẹ́gẹ́ fún yòsì ní jẹ́ ọ̀sọ́ àní beautify ara rẹ àní decorate yẹ tába ti decorate yẹ zina lona tó tó bukata bùkátà sí jìlbà bù mí tọrọ rẹ tó pọ̀ lórí èèyàn náà jodi nina alẹ́ ìhìn náà mi ń jàlá bèbè ìhìn náà wọ́n wọ aṣọ gbàgẹ́ ńlá òní tí ń bẹ lọ́rọ̀ àwọn àyà yìí tí ń àwọn àyà yìí táwọn àyà méjèèjì tó ní ìnáfẹ́ lóyìí wọ́n da aṣọ yẹn bu ara wọn aṣọ ńlá òní dhalika adna an yu'rafna. dhalika adna an yu'rafna. ọlọ́run ní dhalika adna aqrabu an yu'rafna annahunna hara'i fala yu'dhin. ẹni tó súnmọ́ nù táàfin àgbà wo bẹ́ẹ̀ lẹ́yìn ọmọlúwàbí ni wọ́n wọ́n ṣe àṣà ìyàwó ilé làwọn eléyìí ẹni tó gbọ́dọ̀ ń gbọ́ léyìí kì í ṣe ìyàwó gbogbo ara ayé kì í ṣe street girls kì í ṣe prostitutes aṣẹ́wó wọ́n tún ló kọ́ bí ìta máa ń pẹ̀rún lórí ṣíṣe lédè òyìnbó <laughs> wọ́n yé ṣe falayọ̀vẹ̀ gbogbo àìdá tí wọ́n fi ń lo obìnrin tó kù tí o ṣe rẹ̀ lọ́wọ́ tí ọ̀pọ̀n rẹ̀ lé tí o fẹ́ sáyé ayé yẹ ayẹ yẹ o ò ní lè fi lọ wọn o ò ní fi kàn wọ́n. tẹ̀sítì kọ́ńlé kóòlì láì tààrà wọ́n mú ọ̀rọ̀ ọlọ́run ṣẹ́ nígbàgbọ́ sí i wọ́n sì tọ́lọ̀ ń wí ńgbọ́ ọlọ́run sọ àyà شققنا مروطهن فاختمنا بها شققنا مروطهن فاختمرنا بها اختمر يختمر اختمرنا بها بمعنى سطر سطر وابو كن وابو الوجه كن جاب muhammadu amina ṣẹ̀ǹkẹ́yẹtì ọlọ́mọ asánlẹ̀sánrí ajẹ́lùkún ọlọ́mọ asánlẹ̀sánrí wọn ni ti jámọ̀ rúùtù jámọ̀ márọ̀kún ṣàkọ́kùnàmọ̀ rúùtù ọ̀nà jámọ̀ nù fún márọ̀ kìnìjẹ́ bẹ́ẹ̀ ó ní aṣọ tó wà ní sálẹ̀ tí ń wọlé ọwọ́ sálẹ̀ aṣọ wọn ṣàkọ́kùnà ṣàkọ̀yàṣókò ṣàkọ́kùnà wọn rẹ́ ń wọn yà ń bẹ̀ wàsátánù náà wùjọ àbòlù wọ́n fa sọtẹ́nìjà lóde yẹn táyà sọ̀kalẹ̀ bá wọn wọ́n fi bójú padà wálé látòdè ni. ẹ̀mtì tààlà lè amri Allah subhanahu wa ta'ala wọ́n fi tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ba Muhammad Amin Shinqiti ó ní àníyàn san gangan lọ́wọ́ à ń bẹ̀ níbi wọ́n wà táyà ìsọ̀kalẹ̀ bá òun ló kẹ́ àyà fún wa àwọn obìnrin tí mbẹ́ Madina tásìwà ń bi tọ́wọ́ àtàyà ìsọ̀kalẹ̀ wọn ò padà délé wọn ó tó bójú padà wọlé ibi wọ́n ti gbọ́ wọ́n ti gbà ibẹ̀ wọ́n ti lọ adual bayan ngbọlọwà ọ̀nbẹ ntòsí tòdìmọ̀dì wọ́n mu wa nbẹ̀nbẹ̀ fàtàmọ́ nàbí ha wọ́n fi aṣọ bojú ọdẹ látòdì tí wọ́n wà ní. ní ojú ewé one twenty four ní ojú ewé one fifty two abdulayi bọ́nà Umar rọ́dí Allah ta'ala anhuma inú sahih Bukhari inú sahih Muslim inú Sunan Abi Dawud inú Muwatta Imam Malik tí àmẹ́rẹ́ rìn àdìsí ẹ̀yọkùn sọ mẹ́nu ẹ̀. ó ní àníbíyà Muhammad sallallahu alaihi wasallam ó ní tóbi bá jẹ́ ìdá kánátọ́ríyàtò mọ̀hórímọ̀tà fàlà tàǹtàkìmù wàlà àtẹlibàṣọ kọfàṣẹ ìdá kánátìmọ́ríyàtò mọ̀hórímọ̀tà fàlà tàǹtàkìmù wàlà àtẹlibàṣọ kọfàṣẹ ẹ lọ sójú etí mo dárúkọ ojú one twenty four one twenty five one fifty two òun ní tẹ̀sí gbogbo tá a sọ látẹ̀ka yìí lọ sí òkè tí ẹ sì ti rí àmì lára ẹ mo ti fà mí sí gbogbo ẹ lọ lára mi tóbi bá wà nínú hiram tó bá lọ sí hajj bẹ́ẹ̀ ni ibi ó ti bẹ̀rẹ̀ nù ẹ ti ẹ ti mọ aláyà wà láyé ìdí náà sẹ́ni àtàkù náà ilé amọ̀sọ̀ ara mi náà ibi ó ti bẹ̀rẹ̀ náà nù ẹ ẹ kàn máa wọ́ ọ lọ ni ẹ máa rí gbogbo àmì lára ẹ lọ àti gbogbo àlàyé. tóbi bá jẹ́ muhrima tó wà nínú hiram hajj àbí umrah fálàtà ń fàlà tàǹtà kìbò kọ́mọ lò ní kọ́ọ̀bù kọ́mọ bo ojú tọ́ba ti wà níbi iṣẹ́ yìí rọ́mọ hajj àbí umra kọ́mọ bo ojú ẹ̀ wàhálà tẹ́lifàṣọ kọfàzìn kó sì lo glove hand gloves kọ́mọ lò kọ́mọ kì bọ́wọ́ torí pé bí iṣẹ́ hajj ìrámù obìnrin ojú gangan lọ́lọ́run fi sí fóbìnrin pé kò sí júlẹ̀ ní ìrọ́mù gbogbo asọ́rọ̀ mi lè fi ṣe iṣẹ́ hajj àti umra ojú tí ó ṣe lè fi hàn pé ẹ̀ńtọ́ àmì iṣẹ́ hajj ni gbogbo nǹkan lọ́kùn ò ní lò aṣọ ríran bàtà ríran fìlà ríran pàǹtì wíwọ̀ gbogbo ìlànà níwọ̀ túláàsì ni kọ́kùnrin sí orí ilẹ̀ tàti wọnú ìrọ́m bó bèsè jẹ́ túláàsì kan síjú lẹ̀ nínú ìrọ́m àfàwọ̀ ahmed bruno tẹ̀mí yàrá ìmọ̀lá tààlà inú mọ̀júmọ́ fatawa volume twenty two wọn ibi kìtàbù sọ̀làt fíkì sọ̀là wọn nígbà táwọn ẹ̀sán sọ pé ìdá káyìntàn rí àtúmọ̀ ọ̀rìmà fọlá àtàntàkìbù wọlé àtẹlẹbàṣọkọ̀ fàṣẹ́yìn tóbi bá wà mí ṣe hajj àti umra kọ́ má bo ojú kó sì má lo ìbọ̀ ó ní dẹ̀lílù nu pé tóbi ọba ti sí mi umra àti hajj tàǹtà kébù wà tẹlifásó kọ fàásì yóò bojú yóò bọ̀wọ́ ni tí wàá ti sí mi iṣẹ́ méjèèjì dẹ̀lílù ni ìyá wa ẹ ṣàrọ̀ di àlàáníà mo fẹ́ parí ọ̀rọ̀ mi sórí àdìsí kí n kà máa yà parí wa ní ìsìnkáwọ̀ ìyá wa wọ dìbà ìyá wa ẹ ṣàrọ̀ di àlàáníà inú àdìsí ti bẹnu sọ yìí Bukhari ti bẹnu sọ yìí Muslim o de kunna ma'a Rasulillah sallam fi hajjatil wada à ń bẹ pẹ̀lú àníbi ọ̀sán bíi hajj dàgbére fàyè tàníbi ọ̀sán ṣe warukubanu yamuruna bina warukubanu yamuruna bina àwọn ọkùnrin tó wà níbi iṣẹ́ hajj táwọn náà ṣe hajj wọ́n ń kọjá wa asiwale yín àrèbí muhammadu salam aisha rọdi alalẹ wa mẹ gbogbo alamọ bẹ ní hajj dagbere fayé tani sàn ṣe àwọn èmi nìkan kó àwọn obìnrin tọpọ la wà pẹ̀lú àníwé ọsàlám àwọn ọkùnrin wa ń kọjá lára wa fàyèdà jáwùnà sadalat ìhìdáná jìlìbábàá min fawqi rasiya ala wajhiha wàyèdà jáwàsúnà kàṣàfùnà o. Ibn Hajar Asqalani ọlọ́ba asálẹ̀sáré nù Fatil Bari sẹ́lú sọ̀rí Bukhari wọn á sàlàyé púpọ̀ lórí àdìsí mu. táwọn ọkùnrin bá ti dẹ́gbẹ̀ẹ́ wa sadalat ihidana jilbabaha min fawqi rasi ala wajiha jilbaba ti kákò sórí wa tẹ́lẹ̀ táwọn ọkùnrin bá ti dẹ́gbẹ̀ẹ́ wa á kákò lórí àwọn ojú. wọ́n ìdájà wàsúnà kàṣàfúnà táwọn ọkùnrin bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ wa tán á padà kó lójú nítorí pé iṣẹ́ hajj àti ibi iṣẹ́ hajj wọn wà tíṣẹ́ dání wọn síjú lẹ̀ wọ́n síjú lẹ̀ àwọn ọkùnrin dẹ́gbẹ́ wọn wọ́n dà nǹkan bójú ojú tàbí ni wọ́n sí lẹ̀ ńgbà ọkùnrin tọ́jà jọ jì dẹ́gbẹ́ wọn wọ́n bò ńgbà àwọn ọkùnrin àjọyọ̀ ìbákùnrin dẹ́gbẹ́ wọn tán wọ́n tún sí. wà nahnu ma'a rasulillahi sallallahu alaihi wasallam ànábi sọ sanna sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ wà lámù yẹn nìhánà ànábi ọkọ̀ fún akpẹ́kẹ́ ló ti dẹ́ bójú tí mo ní yẹ sí lẹ̀ torí kọ́kùnrin àjòjì ti dé òfin ti sọ kọ́kùnrin àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ẹ wá rí àtìmọ́lá fún súra kẹtàlélọ́gbọ̀n àyà kẹtàlélọ́gbọ̀n suratul hazab ọlọ́ntọ́la oníwàkọ́dúnà fi bòyó ti kún. wàkọ́dúnà fi bòyó ti kún náà wàlá tabarọ́jẹ́ náà tabarọ́jẹ́ àlìjá ìlíyàtìlì ńlá wà á kí n sọ́lá. الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا obìnrin mùsùlùmí fìdímálẹ̀ ọ̀ sọ pé ó ti pàdé dọ̀run kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ pàdé dọ̀run nínú Islam bídíà àdádálẹ̀ innovation òun ni ká sọ pé obìnrin ha kò ní jáde nínú ilé abadan kì í ṣe ìlànà Islam ìlànà àwọn ẹlẹ́sìn mi ìlélẹ́yìn kì í ṣe ti Islam ẹni bá wà ní Islam gbọdọ̀ ṣe é torí ẹ lọ́wọ́ pé wàlá tábà rọ́jìnà tábà rújàjà ìlíyàtì òun náà ìdá àrọ́jìnà mi ń bò yóò tẹ̀ ẹ́ ní náà fàlà yàkùdùjà tàbàrùjà jà ìlíyà tẹ̀lé kúrò náà bá fẹ́ jáde lé fún ẹnikẹ́ni òye kéye bùkátà àwọn tó fi gbìyànjú jáde lé bùkátà ara bùkátà fẹ́ ta nǹkan fẹ́ nìkan fẹ́ lọ bó ẹni tá fún tí o mọ̀ wá bùkátà fẹ́ lọ sọ́dọ̀ dọ́kítọ̀ oyún wa a fẹ́ máa lọ kílíníkì lọ́sẹ̀ méjì méjì ọmọ a fẹ́ gbé lọ kílíníkì lọ́jọ́ tí wọ́n ní a wá bùkátà pé obìnrin fẹ́ lọ sọ́dọ̀ ẹbí ẹ̀ ó fẹ́ lọ sọ́dọ̀ àwọn èèyàn ọkọ rẹ̀ ó fẹ́ lọ kí wọn òun náà fẹ́ lọ sọ́dọ̀ àwọn èèyàn tí ọkọ ẹ̀ ní ọ lọ ọyọ ọmọ títí ọba lọ àìmọye nǹkan ló lè gbóbìnrin jáde inú ilé tẹ́ ẹ bá jáde inú ẹ mọ́ jáde àwọn aláìmọ̀kan mọ́ ìjáde àwọn aláìmọ̀kan ní ìjáde ìhò ìjáde ìsítúlẹ̀ sàràlẹ̀ fún tara jẹ tẹ́ná ẹ mọ́ jáde irú èèyàn mọ́ àwa ni ẹ wà ń lé ẹgbàjìdì báàbù ẹ wọ̀ ẹ mú nìkọ́ọ̀bù ẹ fi bojú kìí ṣe torí ìjìbáàbù la fi ní ẹwà ńlẹ kìí ṣe torí ìjìbáàbù la fi ní ẹlùṣẹ ha torí ẹ̀sìn tí ó dìrọ̀rùn fún yín ńgbà ẹ bá wà lẹ́ni ọ̀wẹ́ ní àpọ́nlé tí ọ̀dàlàǹbáká ẹ̀sìn ọ̀rọ̀rùn lọ́lọ́yè sọ pé wàá kí n náà sọ̀láta ṣé bí wọ́n bá sílẹ̀ tẹ́lẹ̀ wọ́n ò ní kírun ni ìrun ò ni sọ̀látù dùhà tọ́pọ̀lọpọ̀ mi ò lè kí àwọn ẹlẹ́hà ó rí kí o náfìlà méjì mẹ́rin kátó kí zúrì méjì mẹ́rin lẹ́yìn zúrì ẹlẹ́yà ó rí kí o tó ń pẹ́ kọjá lọ́bàká yóò kí magrebi tán yóò jókòó yóò ṣe náfìlà yóò tilawa kurani yóò ṣàdúrà fọ́kọ rẹ̀ yóò ṣàdúrà fúnra rẹ̀ yóò ṣàdúrà fọ́mọ rẹ̀ yóò ṣàdúrà fún lu wa yóò ṣàdúrà fún léde wa torí pé kò sí nínú ọkọ̀ àjáwọ̀ káàkiri yóò ra ibẹ̀ lọ́hùn ẹsẹ̀ ọ̀rọ̀rùn akéwìn sọ̀lá àtà wà á iṣẹ́ tẹ ẹ bá ṣe ọlọ́run fàlùbáríkà sí sàká ọmọ owó tẹ̀yìn náà ẹ̀yìn náà yọ sàká báwọn àlàájá wa àwọn ẹlẹ́hà wa tẹ́tí wà ń bí tẹ́tí lọ àti tí ò tí ì lọ ti mẹ́ ń bí bí ẹ ṣe lówó tí sàká ń wọ̀ tẹ́ ń yọ sàká lọ́dọọdún sàká ọmọ owó ẹ̀yìn náà ẹ̀yìn náà ọmọ yọ sàká dúkìá tì í náà ọlọ́ni tẹ́ máa ṣe nu ó wá gbé òfin gbogbogbò wa ló lẹ́yìn díkùlọ̀ àkọ́s ó wá gbé áàmù wa tí ọba fẹ́ kẹgbẹ́ tó ṣáájú lọ wà ń tó fẹ́ wì tí gbogbo ẹ̀ nú wà á tẹ́yìn náà láhà wà á rọ̀ sùúlà ẹ máa tẹ̀lé gbogbo àṣẹ ọlọ́run tán yányá ẹ má rò pé méjì tí mo dárúkọ ẹ nìkan o ẹ tẹ̀lé aṣọ òjíṣẹ́ rẹ̀ tán yányá sọ́lá lọ́ọ̀ sọ́lá mo torí kẹ́ ẹ lè àtàtò òjíṣẹ́ ẹ ṣe kẹ́ ọ̀nà ọlọ́run ayé kẹ́ lálùkẹ́ àmà kẹ́ rí láyé kẹ́ lọ́run kẹ́ wà lùjẹ́ náà láfi ní ẹ ṣe ta ní ẹ ṣe yìí o inú ilé ọkọ yín bí ó ṣe máa dùn bí ó ṣe máa dán tí ó ní fọkànbalẹ̀ tí ò ní sí wàhálà torí pé ẹdẹ ni Ọlọ́run ti tẹ bí ṣe wà tẹ́lẹ̀ lọ ọ̀dọ̀ wọ̀nyí sí láti sẹ́yìn lọ ìgbọ́rọ̀ sọlọ́run lẹ́nu ìgbọ́rọ̀ sojúṣẹ́ lẹ́nu sọ̀rọ̀ sọ̀dìlà ìtàbáni a má ṣe ká má ṣe a ṣe ní ká ṣe yóò lè kún sí láti sẹ́yìn lọ ni ìtẹríba fún ọkọ àtàṣe rẹ̀ láti fi wojú rẹ̀ Ọlọ́run látara ọkọ ẹni yóò lékún sí látòní lọ ni pẹ̀lú yọ̀ǹda ọlọ́run fún yín ẹ rí ọ̀nà ọlọ́run nbí ẹ ti jáde wá pẹ tó fi aládìí dùpọ́n ò ní bàjẹ́ ilé aládìí dùpọ́n tẹ̀wọ̀ ò ní bàjẹ́ ayé tí inú òsì ní bàjẹ́ ní mànira ẹ sẹ̀mí rọrùn yóò máa da fún yín yóò máa yẹ yín ọlọ́run máa sàlékún àpọ́nlé yín ju bẹ́ẹ̀ sọ àtẹ́lẹ̀ lọ lẹ́yìn tẹ́ tó gba àṣẹ ọlọ́run fún àṣẹ yìí ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́run àtòjíṣẹ́ ẹ sowọ́pọ̀ pẹ̀lú ọkọ yín ẹ̀yin náà ẹ̀sì ṣera yín lẹ́yọ̀ kan ẹ̀yin méjèèjì ẹ̀sì ṣera yín lẹ́yọ̀ kan ọlọ́tọ́ dà yín pọ̀ kò ní í tó yín ká láéláé orí rẹ̀ sì máa pọ̀ sí àwọn ọmọ gbogbo ọmọ yín ló sì lálùbáríkà wọ́n yàrá gbogbo ọmọ tálàjì bí àtàntí wọn ò tún bí gbogbo ọmọ lálùbáríkà tí wọ́n yàrá àtọmọ gbogbo ayé náà lápapọ̀ ọlọ́ni ẹ tẹ̀lé ọlọ́run ọba gbogbo tó wà láṣẹ ẹ tẹ̀lé àṣẹ tó ti ṣẹlá Muhammad ọ̀sán bá pa o dé parí àyà torí kọ̀ sáyé torí ìdí eléyìí àwọn bàbá wa nínú ìlú wa yìí wọ́n ní wákàtí àwọn ọmọ fẹ́ ń bá gbàtọ́ lọ́hùn àmẹ́mi ọmọ wákàdá ọ̀rọ̀ tí mo máa sọ náà mo ti ń sọ yìí bá ti kan wákà mo ti dọ̀lẹ̀ mo yìí mẹ́ dání wọ́n á jẹ̀lì bàbà aṣọ rẹ̀ jẹ̀lì bàbà aṣọ rẹ̀ ní jẹ̀lì bàbà aṣọ rẹ̀ ní orí tẹ́gbẹ́ kẹ́lí bàbá sí orí náà ó tún rẹrù kẹrù bá kẹ́lí bàbá sọ. àwọn ìyàwó wa wọ́n wọ aṣọ ìyàsọ àpẹẹlẹ. kẹ́lí bàbá. àwọn ẹlẹ́yà. ayé pẹ̀lú ọ̀run ẹ ò ní máa nira. ìyàwó tó gbẹ̀ á ti wọlé ọlá wọ́n fi ta sílẹ̀ báwọn tí ó gbà láyé pẹ̀lú ọ̀run ẹ máa máa nira. ìyàwó tó gbẹ̀ á ti wọlé. Báwa tó lọ fáwọn tí ń ná. wọ́n kọjá bá sí ilẹ̀ fáwọn tó ń ná. wọ́n ti kó dídà sí ilẹ̀ fáwọn tó ń ná. ayé pẹ̀lú ọ̀rọ̀. àwọn ìyàwó dàgbẹ̀ ha. ti wọlé ọlá. dàgbẹ̀ ha. ti wọlé ọlá. lọ́ọ́ fìdá sílẹ̀ fáwọn tó ń ná. láyé pẹ̀lú ọ̀rọ̀ ìdílé máa parí pẹ̀lú ọ̀rọ̀ ìdílé. ládùúgbò tá a wà yìí mo sọ pé àdúgbò mi níbi tá a wà yìí. obìnrin kan bẹ ládùúgbò yìí kírísítẹ̀n ní bàbá rẹ̀ àti ìyá rẹ̀ obìnrin wa lọ fẹ́ aláàjì ó ṣe ìyàwó kejì lọ́dọ̀ aláàjì aláàjì Musa wá bá mi pé kí n ṣàlàyé ẹ̀ fáwọn njọ wọn àmánijà tí a yìí ní secretariat màá sára wọn láàjì ò láwọn fẹ́ ṣe wọn ní báwo ní ṣe wọlé àwọn mo ní bá ti yá ẹ pè mí wọ́n á padà alé wọ́n á lọ bá àwọn ìyàwó wọn sọ̀rọ̀ pé àwọn fẹ́ kẹ́ ẹ̀dẹ́rẹ́ ha ìyàwó tó jẹ́ mùsùlùmí tó jẹ́ làájà ló ò ṣe ọmọ christian tó fẹ́ wọn nínú ṣe wọn rántí dáadáa ní nineteen ninety nine ni èmi náà mo lọ ṣe hàn kí alẹ́ oṣù padà wàá gbà lẹ́yìn ọ̀rẹ́ ìlẹ́yìn ọdún mẹ́ta ọmọ kristian ló kọ́kọ́ gbà ọwọ́ àlọ́ bá bàbá rẹ̀ àti àyẹ̀kọ́ òun fẹ́ jẹlẹ́ ha wọ́n lọ gbà fún ọgbọ́n ẹ wọ́n lọ́nà ọgbà fún ẹ njọ ẹ bá fẹ́ ṣe ẹ ké sí mi mọ̀ ń bọ̀ bẹ́ẹ̀ bàbá rẹ sọ bẹ́ẹ̀ èmi àti bàbá rẹ jójó kò tí a bá ẹjọ́ tó mo ti wá sí ẹ̀ àdìbí tòní bàbá rẹ ní ọ̀sẹ̀ àkànnífẹ́lẹ̀lẹ̀ four flats ni flats méjì sáré flats méjì lókè ìwé rẹ̀ bàbá yẹn lọ sí change of name sorúkọ ọmọbìnrin o ọwọ́ akéde lójú agbo pé dọ́tọ́ lọ́wọ́ fà láàjì olùmọ̀fẹ́ láàjì ọba lé onílé jẹ́ kírísítẹ̀n ò lè fẹ́ láàjì àfitọ́ bá mọ̀ kọ́ ọba sí ìsìlámù ọlọ́kùnrin ó ṣe ọlọ́kùnrin tọ́ bá mọ̀ kó ṣe lọ́fẹ̀ẹ́ mo yọ̀ǹda ńgbà gbẹ ha gbà ni wọn ní rọ ní àbóòtọ rọ ní àbóòtọ ńgbò tí wàá dájú yìí bàbá wa kọwé ilé òun change of name ìyàwó mi sáyẹnsì change of title ìyàwó mi sáyẹn ọmọ mẹ́ta sáyẹnsì tí ọsọmọ yìí bẹ mo bùn láyé àti lọ́run tó kọ gba tó yẹ dídá màkì dìde ó ní mo obìnrin ní Toyota Corolla kan lọ́wọ́ kọ́ gbatọ́ lọ́hún ó ní lèmi lẹ́ ń padà bọ́ aláàjì ẹ wá sí wá sí ilé tèmi náà ó di méjì ẹnìkan dìde aláàjì akínwálé ẹlẹ́ja ó ní mo fún scholarship àjẹ ọdún yìí kọ́ gbàfọ́ lọ́hún yọ lọ́mọ kà lọ́dún yìí látọ̀dọ̀ mi bọ́lá wọn fẹ́ yọ ọ̀dẹ́lẹ̀ hamama apàdé nílé abax ní maka nineteen ninety nine nineteen ninety o nineteen ninety nine wà lọ́ọ́ àjì ọwọ́ ní rẹ̀ abáṣẹ lórí òkè ọwọ́ akínmi alhaji mo ní sàwọn alekun mo ní alekun sara ọkọjá ó tún di jákèta ó tún di sàwọn alekun mo tún à ń lọ ọlọ alhaji ẹ mọ̀ mí èmi rẹ̀ àwọn alhaji mò ń sá tẹ́ ẹ wá ha mo lẹ́yìn nu a alihamudulilayi abasadua sadua bí wọ́n ṣe ṣeun bàbá àyàwó ló ṣe bẹ́ẹ̀ fọmọ tiẹ̀ jọ náà ẹ̀yin lẹ́wàá sáde fún mi náà ní ìsìn mo fẹ́ kẹ́ ṣeré fáwọn ẹlẹ́hàá yìí